إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكف الله سبحانه وتعالى أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لري إذن لقوى لتن متن الرسالة تيتي الإمام ابن أبي الزيد القيرواني عليه رحمة الله باب في الطعام والشراب شبتتي أما بيو قونان تنيش فلو الطعام أنجى والشراب أتي إنكمومو جبو جكي اسنوات ẹ̀sìn tí ó dá sí gbogbo nǹkan ni bó ṣe dá sí àwọn ọ̀rọ̀ tí wọ́n jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn direct bí irun kíkí àwẹ̀ gbígbà zakaiyo ájì lílọ bákaná àwọn tó ní ṣe pẹ̀lú àdì ọkàn bẹ́ẹ̀ náà ló dá sí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú jíjẹ múmu bó ṣe dá sí ọ̀rọ̀ ìgbéyàwó dá sí ọ̀rọ̀ kátàkárá àti bẹ́ẹ̀ lọ so yí tí afáàfẹ́ ma bára sọ nínú tíra wọn yìí òun náà ni tí wọ́n pè ní bábùn fi tọ̀ámi wàṣọ́ra ṣáptà nípa jíjẹ múmú that is àwọn nǹkan wo lálẹ́ jẹ́ bákanáà àwọn ọ̀nà wo ni a ṣe máa jẹ àwọn nǹkan tí ẹ̀sìn bá yọ̀nda fún wa láti jẹ àwọn nǹkan wo lálẹ́ mú ọ̀nà wo ni a gbà mú wá tí a fi rí ìyọnu ọlọ́mọba subhanahu wa ta'ala afani wa idha akalta tó bá ń jẹun àwọ̀ṣẹ̀ríta àbí ohun nǹkan fàwáṣígun aléka àtàkólà bismillah ọ̀rányà ní kó sọ bismillah ilé ìgbẹ̀ ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ tí a nábúwa Muhammad sallallahu alayhi wasallam tó fi kọ́ àwọn sọ̀hábar ruwanullahi alayhi anábi sallallahu alayhi wasallam ó pa ọmọ kan láṣẹ tí wọ́n pè ní umar ó jẹ́ ọmọ umu salama radiyallahu anha èyí tó bí fún abu salama sọmọ yẹn ó wá sí ọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alayhi wasallam lẹ́ni tí ó fẹ́ bá jẹun gẹ́gẹ́ bí òun náà ṣe wá sọ ó ní kúntù gulaman fi hajjiri rasulillahi sallallahu alaihi wasallam ó ní mo jẹ́ ọmọ kékeré tí ó ti balaga fi hajjiri rasulillahi sallallahu alaihi wasallam lẹni tí ó ń bẹ ní abẹ ìtọ́jú òjíṣẹ́ ọlọ́wọ́ sallallahu alaihi wasallam that is ìgbà tí Abu Salama tó jáde láyé ó ní ìyá rẹ̀ tí a mọ̀ sí Ummu Salama yẹ ìyá Umar radiyallahu anha ló fẹ́ anábuwa Muhammad sallallahu alaihi wasallam ó ní kuntu hulaman fi hajjiri rasulillah sallallahu alaihi wasallam mo jẹ́ ọmọ kékeré tí ìbàlágà tó ń bẹ lábẹ́ ìtọ́jú ànábì sallallahu alaihi wasallam oni wakanat yadi tatishu fi sahfa wakanat yadi tatishu fi sahfa oni mo ń bá jẹun ọwọ́ mi wọ́n lọ káàkiri nínú abọ́ oúnjẹ faqala li rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba wá sọ fún mi pé ya hulam èrè ọmọ kékeré yìí sánmìlá sọ wípé bismillá sánmìlá sọ pé bismillá wàkúl bí yẹmínìkì ẹ̀ ń fi ọwọ́ ọ̀tún rẹ̀ jẹun wàkúl mímà yẹlíkì jẹ níbi tó súnmẹ́ onífàmàzálẹ́tì tílka tìrìmátì bàájì látìgbà tí anábi sallallahu alaihi wasallam tó ti kọ̀rẹ́kì mi ní correction yẹn ọ̀nà tí mo máa ń fi gbà jẹun nìyẹn dàtí tí ma bá máa jẹun máa ṣe bismillah máa dẹ̀ jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún mi bákanáà máa jẹ níbi tí ó súnmọ́ mi ẹ̀kọ́ tí anábi sallallahu alaihi wasallam tó kọ́ mi òun náà ni nǹkan tí mo máa ń lò so bákanáà anábi sallallahu alaihi wasallam ó fi kọ́ àwọn sọ̀hábà radwanullahi alaihi ipé tí wọ́n bá ń jẹun kí wọ́n máa dárúkọ ọlọ́wọ́ba subhanahu wa wọ́n sọ fún anábi muhammad sallallahu alaihi wasallam ipe ìnà kauman hadithi ahdibi kufri àwọn èèyàn katẹ́lẹ́ṣẹ̀ gba islam ya túnana bí lukman wọ́n ma mú ẹran wá fún wa lánàdìrí adákarusmallahi aléha amlá a mọ̀ bí wọ́n dárúkọ ọlọ́wọ́ bá sí àbí wọ́n dárúkọ ọlọ́wọ́ bá sí anábi sallallahu alaihi wasallam ó sọ fún wọn pé sọmúláà àléhà antum wọ́kólù èyàn dárúkọ ọlọ́run ọba sí ẹ̀dẹ̀jẹ́ tó túnmọ̀ sí pé ta bá fẹ́ jẹun a ní láti ṣe bismillá a ní láti dárúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala na ma fáà jẹ́ wípé ọ̀ràn yẹn ni ká ṣe léyìí ó jẹ́ ká pé ọ̀ràn èèyàn ní kí a ṣe bismillah nígbàtí a bá fẹ́ jẹun bó ti ẹ̀jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n máa ń fi sí abẹ́ ìtaàpì ní mustahab wá ní nǹkan tó dáa ni ṣùgbọ́n tí a bá wo àwọn tẹ́ksì tó ń bẹ́ńlẹ̀ ká sọ pé ọ̀ràn èèyàn ni eléyìí ni in tẹ́wọ̀n ká sọ pé ọ̀ràn èèyàn ni eléyìí ni tí ó tẹ́wọ̀n torí wípé ẹni tí kò bá ṣe bismillah kó tó bẹ̀rẹ̀ so irú ẹni yẹ in tó súnmọ́ òun ni pé kí sọ ìtàn kí ó bá jẹ ní oúnjẹ rẹ̀ ẹni tí ó bá ṣe bismillah kó tó bẹ̀rẹ̀ in tó ń jẹ in òun ni kí sọ ìtàn kó máa jẹ nínú nǹkan tí ó ń jẹ torí léyìn a sọ wípé ọ̀ràn yẹn ni láti ṣe bismillah nígbàtí a bá fẹ́ jẹun contrary sí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n sọ so anábíwa muhammad sallallahu alaihi wasallam so ó jẹ́ kí a mọ àwọn ẹ̀kọ́ wọ̀nyí so lára rẹ̀ lára nǹkan tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tí ó sọ ó ní ìdá akala ahdukum ta'aman tí a kanú ibá jẹ oúnjẹ falyakul bismillah kó sọ bismillah fainasiya tó bá gbàgbé fi awali láti sọ bismillah ní bẹ̀rẹ̀ oúnjẹ rẹ̀ falyakul bismillah fi awalihi wa akhirihi kó ní bismillah fi awwalihi wa akhiri so anábi sallallahu alaihi wasallam tún sọ fún wa ipé ta bá gbàgbé àti sọ bismillah ìta bá padà rántí ká sọ bismillah fi awwalihi wa akhiri aw bismillah awwalahu wa akhira so a bakana eléyìí abu da'ud gbawa bakana lára wọn kàtí orinlẹ̀ láti ọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam òun ni kó gangan fún rẹ̀ a ma dárúkọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala nígbàtí ó bá fẹ́ jẹun bákanáà alimamu muslim wọ́n gbà wá nínú hadithi jabir radiyallahu anhuma ó ní jabir bin abdullah radiyallahu anhuma oní anábíwa muhammad sallallahu alaihi wasallam sọ ipé ìdádọ́kọlọ rọ́júlù mẹ́tàwó tí ọkùnrin bá wọ ilé rẹ̀ that is tí èyàn kan bá wọlé rẹ̀ tí musulmi kan bá wọlé rẹ̀ fàzákàràlláà ìndẹ̀dùkúlé ó wá rántí ọlọ́run ọba ń gbà tí ó wọlé ó ṣe bismillah ń gbà tó wọlé wà ń dàtọ̀ ámì ó tún ṣe bismillá ìgbà tó fẹ́ jẹun kọ́lá ṣaitan ṣaitan ló sọ wípé láàmà bí ìtàlákùn wàlá àṣà kò sí àyè tẹ́ sùn sí lónìí ìyẹn yóò sọ fún àwọn ọmọ lẹ́yìn rẹ̀ wàlá àṣà kò rẹ̀ sí oúnjẹ fún yí ní inú ilé kò rántí ọlọ́wọ́ bá ń gbà tó wọlé kò sọ bismillah ń gbà tó fẹ́ wọlé ọlẹ̀ shaitan shaitan ó sọ wípé adraktum mabit ẹtìrí ayé adraktum mabit ẹráyé àti sùn wàyídà lamiyadkurila inda ta'ami tí ó bá rántí ọlọ́wọ́ bá nígbàtí ó bá ń jẹun kọ́ọ̀lẹ̀ adraktum mabit adraktum المبيت والعشاء، wal-asha ẹ̀rí ibi tẹ́ sùn sí bákaná ẹ̀tún rí oúnjẹ ní ààyè so lẹ́yìn sọ fún wa pàtàkì ìsọ bismillah nígbàtí a bá fẹ́ jẹun eléyìn ni súnnà anábíwá muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó bá dẹ̀ sọ ẹni yẹn ṣaitan yóò kún níbi oúnjẹ tí ó bá ń jẹ tí ó jẹ́ kí oúnjẹ náà kó ní albarka lára rẹ̀ òun ni kí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam na retí àti ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí anábì sallallahu alaihi wasallam tó gbóúnjẹ síwájú ọmọbìnrin kan ọmọ kékeré kan wá ó fẹ́ tọwọ́ bọnú oúnjẹ yẹn bákanáà lárúbáwò kò kan náà wá tó náà fẹ́ tọwọ́ bọnú oúnjẹ tí anábì sọ lásán gbé síwájú anábì gbá ìkíní kejì wọn ó gba ọmú lọ́wọ́ anábì sọlọ́láhù alayhi wasallam ó wá ń sọ inna shaitana yastahillu at-ta'ama alla yuzkara smullahi alayhi shaitan a ma só ń jẹ jí aláàlì fún rẹ̀ láti bọ́ oúnjẹ yẹn jẹ́ láti yọ albarka oúnjẹ pẹ̀lú pé kí ni káwọn èèyàn má darúkọ ọlọ́mọ bá sí tán bá ń jẹ́ anábi sallallahu alaihi wasallam iná wujá bí ha àti jariya ṣaitọ́nù ló ti ọmọ obìnrin kékeré ìwá liyastahilla bí ha láti lè sọ oúnjẹ rí ẹ̀tọ́ fúnra rẹ̀ pẹ̀lú ọmọ obìnrin tó ti wáyé fa'akọ́tò bí ẹ̀dì ha anábi ni mo wá gba lọ́wọ́ mú fàjá àbí ha dà àrọ̀bí ó tún ti lárúbáwó kó yí ó ti òun náà wá di ẹ̀sọ̀hílàbíhì láti sóúnjẹ ìdí aláàlé fún rẹ̀ that ti lárúbáwó kó wá pípọ́ wá ti ọwọ́ bóúnjẹ tí mo gbé síwájú fa àkàtò bí ẹ̀dì mo tún gbá lárúbáwá yìí náà mo gbá òun náà lọ́wọ́ mú ní ìjẹ́ kó rí ọwọ́ ti bọnu oúnjẹ yìí wọ́n lẹ́bí iná sí ibi ẹ̀dì anábìsọ̀ lásán mo fi ọba tó ní ẹ̀mí mi búra ẹ̀nà ọwọ́ mi pẹ̀lú ọwọ́ ọmọbìnrin yìí so ṣaitọ́nù fẹ́ tọwọ́ bọnú oúnjẹ tí ó ń bẹ wájú mi nítorí pé kí ni ọmọbìnrin yìí fẹ́ tọwọ́ bọ̀ láì dárúkọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so lẹ́yìn anábi sallallahu alaihi wasallam zakara smallah àwọn ẹ̀bọ̀wátà mú wáyìí àárí pé ká sọ wípé bísmìlá ìsọ bísmìlá ní bẹ̀rẹ̀ jíjẹ àbí ìbẹ̀rẹ̀ múmu nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn ni a ní sọ pé mustahabu ni bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ṣe sọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n sọ ilé wọ́n dẹ̀ sábà máa ń sọ wọ́n ní al'amuru fil adab lil istihbab al'aslu في amri في adab lil-istihbab ìpìlẹ̀ ni pé tí ẹ̀sìn bá pa wá ní nǹkan tí ó kì ń ṣe nǹkan ìjọsìn direct tó ṣe pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ni bá ṣe ń jẹun ni bá ṣe ń mu bá ṣe ń sùn bá ṣe ń wọ mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àṣẹ tó wá wọ́n ní pílẹ̀ òun ni pé kí ni ìrìsọ̀ bá ipé mustahabu ni pé kí a ṣe àwọn nǹkan ọ̀yẹn so illa linnas àfità bá rí text tó sọ pé kí ni ọ̀ràn yẹn ni wal aslu fi nahyi adab al ìpìlẹ̀ níbi ìtọ́bápọ̀ fún wa níbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ó kìí ṣe nǹkan ẹ̀sìn direct wọ́n nípìlẹ̀ rẹ̀ ní pé mọ̀kúrò ní ká ṣe nǹkan yẹn bó la ṣe ń wọ bàtà lákòójú ẹmọ́ wọ bàtà bákan ẹmọ́ jẹun bákan àti rẹ́rẹ́ lọ so wọ́n ní ìpìlẹ̀ ní pé mọ̀kúrò ní àwọn nǹkan wáyé eléyìí ọ̀pọ̀lọpọ̀ wọn àfọ́ àmọ́ sọ ṣùgbọ́n tó tẹ̀wọ̀n òun ni wípé al'aslu fil amri ìpìlẹ̀ níbi àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala àbí àṣẹ tí a nágbàwà muhammad sallallahu alaihi wasallam ìpìlẹ̀ níbi àṣẹ tí wọ́n bá pàwá lil ojú ọ̀ràn yẹn ni ìtọ́bárẹ̀kọ̀ fún wa ìpìlẹ̀ o ni pé ìpìlẹ̀ ní pín tán kọ nǹkan fún wa kápẹ haram illa linnas àfi ta bá rí text tó ń sọ fún wa pé ọba ní ká ṣe yí kò ń ṣe ọ̀ràn ẹ̀yà àbí ìtànàbí ní ká ṣe yí kò ń ṣe kọ fún wa yí kò ń ṣe ọba kọ fún wa yí kò ń ṣe ta bá rí text tó so ilé ṣùgbọ́n ta bá so ìpìlẹ̀ ni pé kí àṣẹ tó bá wá àbí látọ̀dọ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ìpìlẹ̀ ní pé ká tírìtì ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èèyàn ìtí anábì bá dẹ̀ pọ̀ fún wa sallallahu alayhi wa sallam àbí ọlọ́wọ́ bá pọ̀ fún wa ìpìlẹ̀ òun ni ká tírìtì ẹ̀ pé èèwọ̀ ní nǹkan yẹn àyàpítà bá rí tó sọ wípé kò kìí ṣe èèwọ̀ eléyìí ni tó pinni lọ́kàn balẹ̀ ju ọ̀rọ̀ tí àwọn míì sọ́nú àwọn afá tán pín sí ọ̀rọ̀ ìbádà àti bákaná ọ̀rọ̀ àdáàb wọ́n tó bá ṣe pé tó ní ṣe pẹ̀lú ìbádà ni al'asufin amri an al'ujo wal'asufin náà yí wọ́n ni àtàrí so a ní eléyìí a kò lè lọ bẹ́ẹ̀ èyí tó tẹ̀wọ̀n ní ká tírìtì àṣẹ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ń ta gbọ́dọ̀ mójútó ìtọ́lọ́run bá lẹ́kọ̀ọ́ fún wa ká jìnà sí káka kún nǹkan tí ó jẹ́ haramu ẹ̀yàfita bari text tó sọ pé kò kí ń ṣe haramu ní tí ẹsìn gbà lérò pẹ̀lú ẹ̀ so ṣégun wọn sọ fún wa wọn ni ìdá akálta tó bá jẹun àwòṣẹ̀ríta abóomu فواجب عليك أن تقول بسم الله أنا ينكو صو بسم الله يجب النبي صلى الله عليه وسلم بشفا عمر وما أبو سلمة لا شيء بكنا بشفا أو مسلمين لا شيء إكتابا جون إداركو الله سبحانه وتعالى تبارك بقى أسوكي بسم الله في أوله وآخره ولا تتناول بيمينك وتتناول بيمينك bákan náà ọ̀ràn yẹn ni pé kó jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ kílẹ̀ rí eléyìí ọ̀hun náà ni pé anábọ̀wà muhammad sallallahu alayhi wasallam ó sọ fún umar ọmọ abu salama radiyallahu anhuma ó sọ fún wípé a ya gulam èrè ọmọ kékeré sánmìlá sọ pé bisimilá wọ̀kúl bí yẹmínì fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun so gẹ́gẹ́ bí tí a sọ ẹni tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó paláṣẹ yìí ọmọ kékeré ọmọ tí ó ti bàlágà ni so anábí sallallahu alaihi wasallam ó kọ ní ẹ̀kọ́ bá ṣe ń jẹun ló fi ní àhùlá sánmìlá èrè ọmọ kékeré ìsọ pé bismillá bàtọ́mà yẹn fẹ́ tọwọ́bọnú oúnjẹ tó tọwọ́bọnú oúnjẹ ṣùgbákaná ó ní tàtí ṣúyẹ́dì fi sáfà ọwọ́ mi ṣe kí ni ó ń lọ káàkiri òdúó lójú kan anábìsọ̀ aláàsánwà kọ́hùn ó kọ́un lẹ́kọ̀ọ́ ó ní kó ń ṣe bismillah kó ń tó máa jẹun bákan náà ó ní kul bi yaminik ọwọ́ ọ̀tún ó fi jẹun bákan náà kul mimma yalik jẹ níbi tó súnmọ́ ẹ̀kọ́ ńlá ilé débi pípin Umar ó ní famazala tilka tẹ̀ìmátí bàájì ó tánàbí correct mi fún yẹn mẹ́tọ́dì tí mo mọ́ fi jẹun náà nìyẹn tó yẹ pé eléyìí níta fi kọ́ àwọn ọmọ wa náà ni àníwò kọ́ ọmọ kékeré ni in tó bá yẹ kí a fi kọ́ ọmọ kékeré a fi kọ́ ni torí pé nǹkan tá a bá fi ilẹ̀ lé lórí òun náà ni ó dàgbà lé lórí níta fẹ́ kí ọmọ máa ṣe tó bá di pé ó bàlágà a sì máa fi nǹkan ẹ̀yẹn kọ́ kékeré ìtẹ́sìn ò bá fẹ́ tọmọ bá ń ṣe é a ní sọ pé torí pé kò tí bàlágà ká ní kí a fi ilẹ̀ o so yín tó bá yẹ kó ṣe tó bá dàgbà àti kékeré náà láti máa fi kọ́ a níní ẹ fílẹ̀ ọmọ kékeré yìí torí pé tó bá fi lè grow lórí nǹkan yẹn a lè sọ pé àárí ìgbà padà lọ́wọ́ rẹ̀ ká má rí ìgbà padà so anabi sallallahu alaihi wasallam kò fi umaru lẹ̀ kó ní gùlámù ni ọmọ kékeré ni a ó jù ní onírárá ya gulam sánmìlá sọ pé bismillá wà kó bí yẹmí ní máa fọwọ́ sí jẹun ọwọ́ ọ̀tún yóò máa fi jẹun sọ ààrẹ lómi ọmọ rẹ̀ yóò máa fọwọ́ sí jẹun yóò máa wúra tánwà kọ̀rẹ́kì ẹ̀ ó lè máa wo ẹni tó kọ̀rẹ́kì ọmọ ẹ gẹ́gẹ́ bí aláṣejù èèyàn rárá ó ṣe kí ni ó kọ̀rẹ́kì ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ó lè sunkún ṣùgbọ́n nǹkan ẹ̀yẹn ní tó bá ti di pé ó mọ́ lára in tí ó dàgbà lé lórí nìyẹn àwọn alárúgbà ma sọ wípé mọ̀ṣàbà aláṣẹ́ ẹni tí ó bá di ọ̀dọ́ lórí nǹkankan lórí ìwà kan ṣàbà àlèyìí in tó súnmọ́ ni kó ewu lórí ìwà yẹn so ọmọ táà fẹ́ kó jẹ́ ọ̀dọ́ lórí ìwà kan àti gbọ̀rọ̀ mọ́ kọ́ fún láti kékeré ìgbà tó ti wà ní gulam òun láti máa pọ̀ fún so that kò ní ṣábà lórí rẹ̀ kò ń ṣe nǹkan tí ó jẹ ọ̀dọ́ langbalé lórí so kúmọ́ di pé kí ni yóò padà wá ṣábà àlé yìí yóò padà di pé yóò padà di arúgbó pẹ̀lú ìwà yẹn so anábi sallallahu asalam ó kọ̀rẹ́kì umar ọmọ abu salama oníyàgúlám sammillah wa ọ̀kú ní máìlì bákan náà o lè máa jẹun pẹ̀lú àwọn èèyàn ọmọ mi ó máa jẹun pẹ̀lú àwọn òbí rẹ̀ àbí pẹ̀lú àwọn àgbàlagbà yóò máa mọ́wọ́ lọ síbi tí ó jìnà síbi tó ń wá ibi tí àwọn àgbàlagbà àbágbàlagbà tó ń bá jẹun ó lè jẹ́ bàbá rẹ̀ ó lè jẹ́ ìyá rẹ̀ náà ló ń bá jẹun yóò máa mú ọwọ́ lọ síbi sáìdì wọn a máa ń kọ̀rẹ́kì irú ọmọ bẹ́ẹ̀ ní kúnkún jẹ níbi tó súnmẹ́ so kò ń ṣe pọ́n wọ́n ètì ọmọ tán bá kọ̀rẹ́tì ẹ̀ wọ́n ń tráì láti tún ti ẹ̀ ṣe náà ni torí pé tó bá dàgbà lórí irú nǹkan bẹ́ irúwà tí ó mọ̀ wù náà nìyẹn so yóò adé páwọn èèyàn ó máa sọ wípé kò ní home training kò lẹ́kọ̀ọ́ látara wípé àwọn òbí rẹ̀ àwọn náà ní kàkún fún nǹkan yẹn so anábíwa muhammad sallallahu alayhi wa sallam orí àgùlá ìrẹ ọmọ kékeré sannilá sọ pé bismillá wàkúlbi yaminik fi ọwọ́ ọ̀tún rẹ máa jẹun wàkúlbi ma yẹlíkì máa jẹ níbi tó súnmẹ́ má jẹ kí ọwọ́ rẹ máa ṣeré káàkiri inú abọ́ ọmọ mi ó lè jẹ pé ojú kòkòrò kódà máa ṣẹlẹ̀ ságbàlagbà míì náà

فواجب عليك أن تقول بسم الله، yà ní kó sọ bismillah wàtàtàná wàrà bí yẹmí ní ọ̀ràn yà ní kó jẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ibi tó jọ́ra yà dé anábi sọ́lọ́lọ́ asálám kọrẹ́kì ọmọ kékeré sọ à ní sọ pé mustahabu ní kéèyàn jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wájìbù ní ká jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wa torí pé ọmọ kékeré gan anábì sallallahu alaihi wasallam ó kọ̀rẹ́tì rẹ̀ anábì wa muhammad sallallahu alaihi wasallam dẹ̀jẹ̀ kama ó ní sọ ìfọ́nù a máa jẹun pẹ̀lú ọwọ́ òsì so ẹni tó ń jẹun pẹ̀lú ọwọ́ òsì ó ń kọ́ṣe sọ ìfọ́nù ó pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ó ní láàṣẹ̀tù ó ní mi lágbára ní ilé ṣe anẹ́mùsọ́lá asálám ní ilé ṣe wọ́n ní ọkùnrin yẹn ni kò rí ọwọ́ yẹn gbé sókè ti jáde láyé mọ́ kó ló ń fẹ́ fi jẹun anẹ́mùsọ́lá asálám ní máa ma náà àwílẹ̀ kíbùrù ìgbéraga ló ń ṣe ìgbéraga òun ló ń ṣe so ẹlòmíì tẹ bá sọ̀rọ̀ ọlọ́run ọba fún yóò ma wo bí ẹni pé lẹ́bùn ti jù nǹkan yẹn lọ ilé ìkọmọ́n láàrin àwọn èèyàn ilẹ̀ yorùbá láàrin àwọn yorùbá ẹ ma sọ fẹ́ lómi ó lè jẹ́ olówó pàtàkì jùlọ ó lè jẹ́ láàrin àwọn obìnrin tó ṣe pé ẹ̀sùn tọ́lọ̀ ọba sọ fún yóò fojú wo pé kílẹ̀ sọ fún mi yìí bí ẹni wípé ọ̀rọ̀ ara yín lẹ́ sọ ojú tí èwo nìyẹn so a ń fojú kéré òfin ọlọ́mọba subhanahu wa ta'ala a ń fojú kéré ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam so anábí sallallahu alayhi wa sallam pa aláṣẹ pé fọwọ́ ọ̀tún ẹ so olóhun ò lè ṣe anábí sallallahu alayhi wa sallam so látara gbólóhun tó ṣe anábí sallallahu alayhi wa sallam a bí ẹni ṣe pè fún ni ṣùgbọ́n lọ́kùnrin kò lè gbé ọwọ́ yẹn sókè kó ló fẹ́ fi jẹun mọ́ anábi sọ́lọ́lọ́ asálám ni máàmà náà ilẹ̀ kébìr ìgbéraga òun ni tó ń dà láàmù so bẹ́ẹ̀ ni anábi sọ́nọ́rọ̀ rẹ̀ kan ó ní alkébìrú bátọrù haqqi ọ̀gán tó nas ìtàn sọ nílé ìtànàbí sọ ni kí ẹ má fẹ́ juwọ́lẹ̀ fún ìtànkè ní kíbrò ní ẹ kódà kíyàn jẹ́ ni tó ṣe pé ó gbà pé á ah, ìtọ́lọ̀ ń sọ yìí mo juwọ́lẹ̀ fún kọlọ̀ọ̀bá kó ṣe rọrùn fún wa láti mú lò ẹni ọ̀rọ̀ ẹ̀ sì fúyẹ́ ju ẹni tó ń wo wípé irúwàsíwò lẹ́ ń ṣe fún mi kí lẹ́ ń sọ yìí so in tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a ń bá fa ìfàǹfà àájú ọlẹ̀ fún ni innama kana qawla al-mu'minina idha du'u ila Allah wa rasulihi li yahkuma bainahum an yaqulu sami'na wa ata'na wa ulaika wal muflihun ọ̀rọ̀ àwọn mùmìnì ní anytime tó bá kù wọn lọ síbi ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ òjíṣẹ́ láti lè fi ṣewé ìdájọ́ láàrin wọn in tí wọ́n sọ ní pé sọmọ́rìnà wà fàáìnà àti gbọ́ adẹ̀ṣetán àti tẹ̀lé wà ùlá ikọ̀ olùmọ́filẹ̀hún àwọn tí ó jẹ́rẹ̀ ní so a ń ájíwù níbi ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ká ma wọn fa ìfàkúfà ká ma jiyàn tí ó wúlò ìyẹn ma ju wọ́lẹ̀ kódà tẹ́yìn ènìyàn tí ń ṣe yàn èyí ó bá yí pé kìní ìgbóṣeré ní ẹ̀ kìní ìgbóṣeré ní ẹ̀ so ọwọ́ tèmi ló kù sí so ọkùnrin yìí olóhun ní fọwọ́ ọ̀tún jẹun anábi sọlọ̀lọ́ asọ́lám ó ní máa ma náà àwọn ilẹ̀ kílò ìgbéraga ìjọra ẹni lójú grimman kai òní tó ń dà aláàmù so ẹni yẹn wọ́n ní ti jáde láyé kò lè gbé ọwọ́ yẹn sókè kó ló wọ́n fi kéde ọwọ́ gbé lọ sẹ́nu torí náà a máa ń jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wa ni fàyíza farakta faltakul alhamdulillah afáwa ní tó bá jẹun tán sọ wípé alhamdulillah sọ pé alhamdulillah eléyìnà lára ẹ̀kọ́ ànábọ̀wà muhammad sallallahu alayhi wasallam òun ni pé ta bá jẹun tán kásọ pé alhamdulillah alladhi at'amani hadha at'am wa razaqani ọpẹ́ fún ọlọ́wọ́ ọba ọba tó ṣe pó náà ló fún mi ní oúnjẹ ìjẹ tí ó fún mi ní ṣàrízìkì rẹ̀ fún mi ní ghairi hawli minni wala quwwa kò ń ṣe pé mo ní ète kan àbí mo ní agbára kan ọlọ́mọba ni ó ṣe ń rọrùn fún mi so a sọ̀rọ̀ ilé àbí mi inú àwọn àdúrà fi wípé anábọ̀wà muhammad sallallahu alayhi wasallam tí ó rẹ̀kọ́mẹ́ndì so a sọ ilé iná lára nǹkan tí a máa ń sọ nígbàtí àbá jẹun tẹ́ni so yí tá sọ yí òun náà ni tó gbajúmọ̀ jù tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ ìmí náà tún wá tó ṣe pé tún lálàáfíà ju ilé tí akàí lọ bó ti jẹ́ pé ìta akàí ló kọ́mọ̀n so ṣùgbọ́n anẹ́bùwa muhammad sallallahu قال الحمد لله كثيرا طيبا مباركا فيه غير مكفي ولا مودع ولا مستغنى عنه ربنا النبي صلى الله عليه هو more authentic ju ti àkọ́kọ́ sọ ní àkọ́kọ́ lọ so méjèèjì lára àwọn kan tí a máa ń sọ nígbàtí a bá jẹun tẹ́yìn so ká tó jẹun a ṣe bismillah bismillah tá a bá sọ bismillah irrahman irrahim tá a fi arrahman irrahim sí àwọn àfá mi ní ó tún fi kún sí náà àwọn mi ní kò sẹ́rí fún ká fi rahman irrahim sí ká bá ma lórí bismillah nìkan ilé ni ráì sheik al-albani alayhi rahmatullah sheik zaibin tèmi alayhi rahmatullah gbà pé tá a bá fi kún kò sí nǹkan tó burú ẹ̀ torí pé tẹ́símíà náà ni so tánàbí wá sọ pé ká dárúkọ ọlọ́wọ́ ọba so bàbá ṣe bismillahir rahmanir rahim náà tẹ́síyà náà ní tí a ṣe so ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n bá pé a pé bismillahir rahmanir rahim ṣùgbọ́n ó kéré jù a sọ bismillah so a dẹ̀ jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wa a ń jẹun pẹ̀lú ọwọ́ àlàáfíà so ẹlòmí lára àìṣàkólékàn tẹ́lẹ̀ mi bá fẹ́ mú omi lápẹjúwe oúnjẹ ń lọ́wọ́ yóò gbé kọ́ọ̀pù kò fẹ́ kí epo yí kọ́ọ̀pù yóò wá fi ọwọ́ òsì ọwọ́ àlàáfíà yẹn yóò fi gbé kọ́ọ̀pù yẹn yóò wá gbé e lọ sẹ́nu bẹ́ẹ̀ ara fi ọwọ́ ọ̀tún yẹn tepo wà ń bẹ́ yóò fi sọ̀pọ̀tì ẹ̀ díẹ̀ so yí tí ó sí tàbí ṣùgbọ́n onípọ́wọ́ òsì yóò fi mú mi torí pé tó bá fi lè rìlíìsì ọwọ́ òsì yẹn kọ́ọ̀pù yẹn máa jábọ́ ni so ọwọ́ ọ̀tún yẹn ó kàn fi ṣe dẹmọ lásán ni ó kàn lẹ̀ mọ́ kọ́ọ̀pù ni ọwọ́ òsì gangan ló fi gbé kọ́ọ̀pù yẹn ṣùgbọ́n àwọn àpọ́ àwọn sọ fún wa pé kí ló fà tó lè fi ọwọ́ ọ̀tún yẹn gbé kọ́ọ̀pù yẹn kò fẹ́ kí epo kó yí kọ́ọ̀pù òun ni ò fẹ́ fi fi ọwọ́ ọ̀tún kò fẹ́ fi gbé náà kọ́ọ̀pù yẹn tó wá fi mú mi tán ṣé wà á lọ sọ sínú abọ́ àwo padà ní àbí wà á lọ fọ́ ìyẹn kọ́pù tó fẹ́ kí epo yí ara ẹ̀yẹn ṣèbí wà á lọ fọ́ yìí tó wáyé tó fẹ́ jẹ́ képo yìí ṣèbí epo tí ó wà lọ́wọ́ rẹ oúnjẹ tó ń jẹ náà ni tó tó bá fi gbé kọ́pù kò mà nǹkankan jẹ́ torí pé kọ́pù yẹn náà tó bá fi mú mi tán so òó lọ ṣe kí ni òó lọ fọ́nù ni mo ṣe pé wàá mú wàá lọ fi sínú abọ́ àwo súrètì rẹ̀ so ká wá lo ọgbọ́n wípé àfẹ́ kí epo yìí a fi ọwọ́ yẹn sọpọ́tì báyìí a wà fi ọwọ́ òsì a fi gbé kọ́pù yẹn méjì so ta bá rí lízi ọwọ́ òsì yẹn kọ́pù yẹn máa jábọ̀ ní so èyí tá ń ṣe gangan ni pé ọwọ́ òsì la fi gbé kọ́pù dání ìta ní ká má ṣe gangan òun ni ta ṣe yẹn má fi ọwọ́ òsì mú mi ọwọ́ ọ̀tún ni ó fi mú mi má fọwọ́ òsì jẹun ọwọ́ ọ̀tún yóò fi jẹun so ẹlòmí yóò ma mú ọwọ́ ọ̀tún yóò ma fi jẹun yóò mú fọ́ọ̀kì yóò mú ṣíbí so bó ṣe ń fi ṣíbí jẹun yóò ma fi fọ́ọ̀kì yóò ma tún fi mú lọ sẹ́nu ọwọ́ òsì ló fi jẹun ìtàn ni ó má ṣe gangan ló ń so débi pé ta bá wà ní gathering kan nísìn ta bá rí tó ń fi ọwọ́ jẹ àmàlà àmà wo bí ẹni pé kí ni kò lájú ó ń dójú ti wà pẹ̀lú tó ń ṣe yẹn àfi kó mú sí bí kó mọ ṣe kí ni kó mọ fi jẹ àmàlà ìgbà yẹn ló tó lájú so tí ó bá mú ẹran náà ẹran tó ṣe pé yóò mú tí ó gé lẹ́ẹ̀kan náà àfi kó tún mú fọ́ọ̀kì pẹ́ṣẹ̀ mọ́ darẹ̀ láàmú láti fi fọ́ọ̀kì ọ̀bẹ yóò máa gé so torí pé kí ni àṣà èèyàn kan ni so àwọn tá ò pé àwọn náà lajú yẹn tó bọ́ sí culture ní àwọn míì ní culture ti ti wọn kò disturb tó ń bẹ lọ́pọlọ wọn ní ìwé o ní ìmọ̀ sáyẹ́nsì o wọ́n ó fọwọ́ jẹun ní culture ti ti wọn kọ́nà àwọn míì igi ni wọ́n mọ̀ lò láti fi jẹun ní culture ti ti wọn so bóòlù ẹni tó ṣe pé culture ti ti ẹ̀ òun fi fọ́ọ̀kì àti ṣíbí jẹun yóò sọ yóò ní títí wọn ò dá so abẹni tó ń lọ ọwọ́ so ló fi jẹ́ wípé àṣáwa tí ò bá tako ẹ̀sìn àṣáwa tí ò tako ẹ̀sìn àáṣìkí ni àálù náà ni so anábíwa muhammad sallallahu alayhi wasallam ó ní kí a má fi ọwọ́ sí jẹun ọwọ́ ọ̀tún ní ká má fi jẹun ẹni tó fọwọ́ sí jẹun ó ti pẹ́ ṣọ̀ wá sí bí oúnjẹ tó ń jẹ oúnjẹ òní lálùbáríkà adẹ̀má sọ bisimilá kátó ma jẹ èyí tí a bá ń jẹ tá a bá tún wá jẹun tán náà àátún ṣàdúwà gẹ́gẹ́ bí àṣemúwá alhamdulillah alladhi at'amani hadha at'am razaqani min ghairi hawlin wala quwwa síra kásọ yẹn ìyẹn kọ́mọ́n wọ́lá mùsùlùmí ربنا أو ربنا. so a lè sọ eléyìí náà ipé àdúpẹ́ fún ọlọ́wọ́ ọba tí ó ṣe léyìí ní rọrùn fún wa ọba tó ṣe wípé àtàbá ní káwọ orí rẹ̀ tó ṣe fún wa kò ṣe nǹkan ta lè pé kò sí yọ pẹ́ta bẹ́dú tó ṣe pé yóò jẹ́ nǹkan tí ó wà kọ̀mẹ́súrétì papọ̀ mọ́ orí tọ́lọ́wọ́ bá ṣe fún wa bẹ́ẹ̀ ni orí ọlọ́wọ́ bó ń ṣe nǹkan tá lè kúrò bẹ́ a nídi orí ọlọ́wọ́ bá ní gbogbo ìgbà ní gbogbo ìgbà la nídi orí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò ń ṣe nǹkan tí yẹn lè sọ pé mi ìfẹ́ kò ń ṣe tí yẹn lè sọ so àwọn láti lè fi jẹ ẹrú tí ó wà appreciative ẹrú tó ṣe pé yóò mórí ọlọ́wọ́wà subhanahu wa so eléyìí ni tí a fa ń sọ fún wa lára àwọn ẹ̀kọ́ tó yẹ kí a ní níbi àdáàbò tọ̀rán ẹ̀kọ́ kajẹ kámú lára ẹ̀kọ́ jíjẹ òun náà ni pé ó dá kó lá ọwọ́ rẹ̀ kó tó di pé kí kó tó di pé olùúnú àbí kó tó di pé o fọwọ́nú èyí tó bá fẹ́ ṣe nínú méjèèjì ó dá kéyàn ṣe kí ni kéyàn lá ọwọ́ rẹ̀ nísì à ń jẹ àmàlà pẹ̀lọ́bẹ̀ bákanáà jẹ́ so àtàtọ́wà wà lọ́wọ́ wa mọ́ ọbẹ̀ tó yí wa lọ́wọ́ kákan wá mú aṣọ káfí mú kúrò bẹ́ àbí kí a lọ ṣánú bẹ́ eléyìí kò bá mú bí ìgbà tí èyàn ò mórí ọlọ́mọba subhanahu wa ta'ala so in tó dá ọwọ́ ni pé kí èyàn lá ọwọ́ yẹn lẹ́yìn tí èyàn bá wá láàtán kó ṣe kí ni kó wá lọ ṣanwọ́ nù kó má jẹ́ kí nǹkan kan nù tó ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ kó bá omi lọ àbí kó bá aṣọ tó fẹ́ fi nù ó lọ́wọ́ torí wípé èyàn ò mọ́ bí tí alùbáríkà wà níbi oúnjẹ téèyàn jẹ bí a ń téèyàn ò láyẹn òun níbi tí alùbáríkà oúnjẹ téèyàn jẹ wá so gẹ́gẹ́ bí anábùwà muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe sọ so ló jẹ́ pé kala àti tá a bá láìkì nǹkan yẹn lókù tó ṣe pé àkàn jẹ́ ti pa ṣùgbọ́n oúnjẹ tó láìkì tí wọ́n náà ń gbádùn rẹ̀ láọwọ́ ẹlòmí lè wá wo pé ibi tó ń wà ìgbà ìdójútì nìkan ajẹ́kò mọ́ láwọ́ àhà ibi tí pọ́blẹ́mù ti máa bá wa ní ọ̀pọ̀lọpọ̀ wá a máa ní inferiority complex ṣùgbọ́n tó yá pé èèyàn wá mọ̀ pé nísìn mo lá ọwọ́ nìkọ̀ affect tó ń bẹ lọ́pọlọ mi níwe ẹni tó fẹ́ fi ẹrẹ́rìn òun gan fún rẹ̀ ní ìdíẹ ní ìwé o jù lọ o gbárí jù lọ o mọṣẹ́ jù lọ so ẹ̀sìn ẹni wọ́n fi rìn ilẹ̀ yẹn ipò láọwọ́ kò ń ṣe wípé a máa wò pé nǹkan yẹn máa stay níwà so eléyìí ló ń fa ìjórẹ́yìn ló ń fa báwa mùsùlùmí islam ò jórẹ́yìn àwa mùsùlùmí là ń jórẹ́yìn torí pé kí ni a mọ́ wà inferior tàbá ti dáwọn kìfìrí pàdé bẹ́ẹ̀ ni kò yẹ kí mùsùlùmí pán ní inferiority complex mùsùlùmí àwà superior ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó dọ́mí ènìyàn là ń ṣe jọ́sìn so kí láàmọ́ ní purity complex tó bá jẹ́ mùsùlùmí rẹ̀ kó ojú gbogbo àwọn èèyàn tí ń ṣe mùsùlùmí lọ rí rẹ̀ bẹ́ẹ̀ ó wà superior torí pé wọ́n ń sin allahu subhanahu wa ta'ala àwọn tán ṣe mùsùlùmí wọ́n ń sin nǹkan ní yàtọ̀ sí allah subhanahu wa ta'ala bóòlù wá ṣe wá rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó wà inferior so àṣà rẹ̀ gbé hàn síta wọ́n sọ wípé kí ni o fẹ́ máa lẹ̀ ìkánná àwọn ọmọ ya òun ló ń sọ fún wa ní more than 20 years sẹ́yìn wọ́n ní àwọn àti ẹ̀gbọ́n àwọn àwọn jọ ń wáṣẹ́ so àwọn wá dé fìlà lọ síbẹ̀ irúfìlà tí mo dé àwọn dé lọ síbẹ̀ táwọn tí ń wáṣẹ́ so ìgbàtánṣà fẹ́bẹ̀rẹ̀ interview èèyàn kan padà wá pé àwọn wípé kí ló ń dé fìlà wá sí irú bíbà yìí fún mùsùlùmí lè mi náà mo ti kírun lásùn àárọ̀ yìí mo kí n tó jáde ilé ṣe orí fìlà lórí mi ni ní tí òun jẹ́ kí wọ́n fẹ́ fún iṣẹ́ náà nìyẹn ẹni yìí ní òun sọ fẹ́ gbọ́n ohun táwọn ọjọ́ lọ obìnrin ni ẹ pé ó wọ́n ma bá wa yí ṣe èmi ò wá irúṣẹ́ báyìí bóò ni ó ṣe pẹ̀rẹ̀ mùsùlùmí wà sọ mi pé tí bá dé fìlà kí ni fìlà tí mo dé ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mo fẹ́ ṣe níbàá fìlà tí mo dé kí ló ní ṣe pẹ̀lú iṣẹ́ tẹ́ fẹ́ employ wọn fún àwọn òyìnbó mi ìta gba wèrè wọn gan wọn ká wọn kan ẹkún ó lé ẹ̀kan tó yóò ó popular dáadáa táwọn èèyàn mọ́ náà bọ́ráàzù ẹni ẹnjìníà ni ní àwọn air company ló ti ń ṣiṣẹ́ ó mọ́ wọ jàlàbí àlọ́lẹ̀ wọ́n ní di service ẹ̀ tán mọ́ send out lọ sáà broad lọ ṣe nǹkan wọ́n máa ń dìbò wọ jàlàbí àlọ́ ṣùgbọ́n àṣekí àwa gẹ́gẹ́ fúnra wa àgùdù tó òun ló fà á tó fi jẹ́ pé àtúmọ̀ fi wà inferior sí téèyàn bá gùdù dára tó hàn pókè wọ́n nídìí òun kò ní kọ̀ láti fi ẹ̀sìn torí pé táwọn bá pè òun àwọn náà máa lùzù ṣùgbọ́n wà pé ọ̀pọ̀lọpọ̀ náà ni iṣẹ́ ta láà ń ṣe àwa ọ̀gán ò mọ́ dáadáa so ìyẹn yóò jẹ́ kí àwọn èèyàn lè máa fọwọ́ ra wá lórí bó ṣe wù wọ́n kọmọ gbá wa ń kó bó ṣe wù wọ́n torí pé nǹkan ẹ̀gá àwọn ago gúdù mẹ́ra ṣùgbọ́n tàbá gúdù mẹ́ra rárá fìlà òní kankan ṣe pẹ̀lú ìkíní nísìnyí adé àwọn ìlú òyìnbó míì náà wọn ti sọ́ọ̀bù àwọn èèyàn láti lè mọ́ múra gẹ́gẹ́ bí ẹ̀sìn wọ́n ṣe ní kan múra ìtàwọn afta ni pé kí ló fẹ́ kí ló fẹ́ ọfà àwọn kí ni sáfíìsì tó fẹ́ rẹ́ńdà kò ń ṣaṣọ tó wọ̀ torí pé wọ́n aláwọ̀ ẹni tó wọ pátá láti wá so bó níwọ́ tó wá múra dáadáa wọ́n sọ pé kí ni àwọn òfẹ́ wọ̀ so ló fi jẹ́ wípé inferiority complex àwọn mùsùlùmí agbọ́dọ̀ jìnà sí kárìíra wa wípé kí ni a superior ọlọ́run ọba ló ṣe kí ni ló gbọ́ wa síbẹ̀ so ìwọ máa rí rẹ gẹ́gẹ́ ní tó wà inferior ní tó bá kàn ẹ̀ kó o ṣe bóyá o fẹ́ ṣiṣẹ́ fún yẹn ni rí kó o ṣiṣẹ́ yẹn ní tí yóò jẹ́ nǹkan tí yóò dáa tẹ́ni yóò fi gbà wípé kí ni àá àfi musulmi náà so wọ́n ní ká lọ ọwọ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam àmà lá ọmọ níka rẹ̀ kódà yóò lábọ́ tó fi jẹun tó bá ṣe pé nǹkan tí wọ́n máa lá ni yóò lá so náà káfí ká jẹun ẹlòmíà ní káfí ká mẹ́ta jẹun bẹ́ẹ̀ ni súnnà tó bá ṣe pé nǹkan tó fẹ́ jẹ ìka mẹ́ta ṣe fi jẹ tí o bá ń ṣe nǹkan tí nǹkan mẹ́ta fi jẹ nǹkan mẹ́ta ṣe fi jẹ ní kò ń ṣe súnlẹ̀ ní ká ní fi nǹkan mẹ́ta jẹ lápẹjúwe sí èèyàn fẹ́ mu ògì so yóò á ti ka mẹ́ta bọnú ògì láti mu ẹ́ẹ̀ so lè gbẹ́lò mi ṣe àṣejì ó ní ká tún wọ́n fi ṣe bí jẹun mọ́ ipe tó bá nẹ́mùsọ̀ lọ́sọ́lá máa ń fi ka mẹ́ta jẹun anábì máa ń fi ìka mẹ́ta jẹun nǹkan tí ìka mẹ́ta bá lè jẹ òun ló fi ìka mẹ́ta ní tí ìka mẹ́ta ò bá ṣe é jẹ anábì sallallahu kò nílò ìka fún so yóò gbé ife yóò gbé sẹ́nu igbá yóò gbé sẹ́nu tó wá fẹ́ mu wàrà kò ní tọwọ́ bọnú wàrà kó máa fi ìka mú so ẹni tó kọ̀ndẹ́mù pa ń fi ṣíbí jẹun ó yẹ kó kọ̀ndẹ́mù pé à ń gbé igbá sẹ́nu torí pé igbá àbí ife tó gbé sẹ́nu ó tóbi ju ṣíbí lọ bí ṣíbí ó ṣe kí ni bí ó ṣe bù nǹkan náà ni nǹkan ló ṣe wà nú gbá ni tó wá gbé igbá sẹ́nu kó fi mú wàrà àti kó ti ṣí bíbọ inú gbá tó wá gbé sẹ́nu the same thing náà ni so látara àìní àgbọ́yí ẹ̀sẹ̀ ló mẹ́lú ní máa takò à ń lo ṣíbí a fi ń jẹun kò sí nǹkan tó burú bí ká fi ṣíbí jẹun ni kò sáfẹ́ ẹ̀sìn tó ń sọ yẹn bí ò bá kí ń ṣe àwọn ìròrí burúkú tí àwọn ìlú ní wọ àwùjọ wá ń bíbà yìí so ní ò ní kó wọ́n fi ṣíbí jẹun ṣùgbọ́n tó wáyé pé ìka ló fi jẹun tó wáyé pé nǹkan tí ìka mẹ́ta ṣe é fi jẹ ni ìyẹn ló dáa jù ànímsọ́lá náà máa ṣe tó wáyé jẹ́ pé nǹkan tá a bá jẹ tó ṣe pé yóò yí ọwọ́ wa ni ànímsọ́lá asálàm àmọ́ lá ọwọ́ ó dẹ̀ tẹ́ káwa náà lá ọmọ níka wa yẹn kó mọ̀ pé tí à ń jẹ àpẹlọ ṣàn dànù bẹ́ẹ̀ so àfi tó wá ṣe pé nǹkan téyìn ò láìkì ló kù nǹkan téyìn ò láìkì ṣùgbọ́n nǹkan tó láìkì oúnjẹ tó wù ẹ so kí ló fẹ́ lọ ṣàn dànù fún so inṣáàlá àádádún bí abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó gba iṣẹ́ ìjọsìn wa lọ́wọ́ ramadan tí abẹ̀rẹ̀ iná kọlọ́wọ́ subhanahu wa ta'ala kò jí kárẹ̀ rẹ̀ gbogbo àwọn iṣẹ́ ìjọsìn wa nínú rẹ̀ subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha Iye mọ́já. Na iye mọ́já ṣe Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ ń pa iye mọ́já. Iye mọ́já Yorùbá ni àbí? So, kí wọ́n ni lárọ́wà rẹ̀? <laughs> Kini ni lárúbáwá ayé so tàbá sọ yí pé ìsánù báhàr èèyàn tó ń bẹ nínú odò òsìbítọ́lọ́wọ́ bá ti dárúkọ bahr báhàr nínú kíni nínú alkùrán bẹ́ẹ̀ ni anábọ̀wà muhammad sallallahu Alaihi wasallam kò dárúkọ rẹ̀ ni so ṣó ti ẹ ń bẹ so àwọn èèyàn sọ wípé ṣó wà àbí kò sí ìtànpè ní mọ̀mí wọ́ta àbí ṣó wà sọ àwọn mí gbà pé kò wà kò sí àwọn mí gbà pé kí ni ó wà náà ṣe tó bá ti ẹ̀wà ta bá rí ní odòṣà lè pákà jẹ́ sọ àwọn àfọ́ àgbà pé kí ni àwọn mí gbà pé ọlọ́wọ́ bá subhanahu aláàrin ni fún láti dẹdẹ tó ń bẹnu odò so gbogbo tó bá ń bẹnu odò ní ẹlẹ́ dẹdẹ rẹ̀ kẹjẹ́ so pọ̀tọ̀ áàmù bákanáà yìí tó wá jẹ́ òkú bete rẹ̀ tí odò gbé sí etí odò ẹlẹ́ jẹ́ so ṣáàlẹ̀ jẹ́ iye mẹja tó bá wà ẹja ni so in tí jẹ ni so tí ò bá sí ní kágbàgbé ń pa rẹ̀ wọ́n láwàá rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب